mọ́ṣẹ́ aláyọ̀dé o aláyíká bírò. ìfẹ́ tó dá wa pọ̀ pẹ̀lú àjíyá Arẹwà. ọlọ́run tó dá wa pọ̀ kò ní tú àká ẹ̀ṣẹ̀ mi ohun kan náà ní kí pé méjì láti lẹ́bí àtàkàmúlìkà. Gbogbo ẹ̀yin àfà àbàbá náà ni màá fi kí yín bí wọ́n bá sọ yí pé kí èèyàn rí pò kan lò kalẹ̀ á wá pé kí nìdí tí ó fi lò torí pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá ràn wọ́n ni ẹ mọrin aláàjì tó ní àlìjámọ́ àtù ráàmà ìkẹ́ ọlọ́run nìkan kó rapọ̀ lórí ìṣètọ́ ọlọ́run àwọn tó kù díẹ̀ fún un pẹ̀lú bẹ́ẹ̀ lọ́hùn kọ̀rọ̀ wọn ó sì níyànjú pẹ̀lú bẹ́ẹ̀ lọ́hùn kó àwọn tí ọlọ́run sọ pé àwọn tí ọlọ́run ti ṣe fún pẹ̀lú àṣẹ ọlọ́run kó má dàrú kó tún kó má dá sí pẹ̀lú ogun ọlọ́run iṣẹ́ ọlọ́run délẹ̀ òkun ránṣẹ́ ọlọ́run sheikh murtado bá òjíṣẹ́ ọlọ́run. Ọlọ́run àjíṣẹ́ òun pẹ̀lú ògùn Ọlọ́run orí jẹ́ orí jẹ́ orí jẹ́ orí jẹ́ àdìo mórítàdọ̀ bàbá ń bá ìgà fún ọlọ́wọ́. ṣèbó ní kí sẹ́ẹ̀tì aláàjì ilé rẹpẹtẹ àmọ́ ti kọ́ yìí náà níṣòro bàbá Ọlọ́run kó má ṣàjẹmí yóò gùn fún wa ẹ ṣe amínà fún wọn ni ọlọ́lá haúlà wàlá kùwátà ìlà bíláhìl àlíyìl azim mo fi ti bàbá kí amiru wa ní ilé ńlá ọlọ́run kí ó má ṣàjárí yín pẹ́ ẹ̀yin lẹ jẹ́ ká Ṣẹ̀tánì ó máa jó lórí wa ọlọ́run kó má ṣàbá dúró tì yín ọlá nàbì lọ́dọ̀ mo kí bàbá ọlọ́mọ àgbà àgbà níkàlẹ̀ mo kí ìyá ọlọ́mọ àgbà ìyá dáadáa tí ó bímọ àlùbáríkà màmá tí wọ́n bí aláàjì wa Saoty Arewa mo kí bàbá ọlọ́mọ gangan tó lu gangan mo sì kí ìyá ọlọ́mọ ọlọ́run kí ó má ṣàbá wa kí yín gbogbo jọmọ níkàlẹ̀ yìí mo kí wa pẹ̀lú gbólóhùn ọlọ́run asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. alájà rukaya adùkẹ́ gawat ọlábísí mo kí ọlọ́run kó má ṣàbánikí. gbogbo ẹni tó bá nà ká sọ wọn yìí ìṣọ́ ọlọ́run ò ní fi ilẹ̀ láéláé àmẹ́ni tó bá dágun lá ó kú bó ṣe ṣe rẹ̀ àwọn sunbílá iná ṣe itọ́ ni rọ́jìm. bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmidi iyaka na abudu wa iyaka na sayin idina sirata al-mustaqim sirata al-ladina lamta alihim ghayri al-magdubi alayhi wal-adhalin.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 بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشاء دولا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤد باسم ولا عليه العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا ولا ولا قوة إلا بالله العلي العظيم عدد ما علم وملء ما علم وزنة ما علم اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك نبي الأمي وعلى آله وأصحابه وسلم اللهم اغفر لي والوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم افعل بي وبهم عاجلا وعاجلا في الدين والدنيا والآخرة ما أنت له أهل ولا تفعل بنا وبهم يا مولانا ما نحن له أهل إنك غفور حليم جواد كريم رؤوف رحيم ìwọ náà béèrè fún ọmọ ẹ béèrè fúnra ẹ ọlọ́run ò ní ṣe èèyàn bí ọlọ́run ti ṣe aláàjì wa Saoty Arẹwà yìí tí kì í bá ṣe ìṣọ́ ọlọ́run tí wọ́n ti tọrọ fún nírújọ́ òní kó má ti wo ẹ mọye àìmọye nǹkan oríṣiríṣi táwọn èèyàn ti fẹnu burúkú pè sáré aláàjì Saoty ni òun náà á ń fèsì pé ẹ máa sọ oríṣiríṣi ó ní ntọ́lọ́hùn mi fi ń dí ẹ bá ṣe ń lọ mọ́kà là amẹ́ríkà là ń ṣílé gbogbo ohun tí là ń ṣílẹ̀ ẹ ṣeun gbogbo ohun tí ọlọ́run bá ní kí àwọn èèyàn bí kọ́ máa sọ sáyé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kó máa di ìṣọ́ká wa ó sì máa ga sí. àmín. ọlá bisimilahi rahman rahim. àmín. اللهم يا من أزال الجميلة آمين وستر القبيحة آمين ولم يأخذ بالجريرة آمين ولم يأتك السترة آمين ويا عزيم العفو ويا سن التجاوز آمين ويا واسع المغفرة آمين ويا بس اليدين بالرحمة آمين ويا سامع كل النجوى آمين ويا منتهى كل شكوى آمين ويا كريم الصفو ويا عزيم المن آمين ويا مكيل الأثرات آمين ويا مبتدئ بنعم قبل استيقاظها يا ربي آمين ويا سيدي آمين ويا مولاي آمين ويا غاية ركبتي أسألك أن لا تشاوي خلقتي آمين ببلاء الدنيا ولا بعذاب النار ولا حول ولا قوة إلا بالله يا ليلا bàbá ọlọ́mọ ìyá ọlọ́mọ mo kíkàlẹ̀ yín mo wá kí àfáàwọ̀ arẹwà gáúsù zaman faridu asiri yìí. alẹ́dí àádáwájí àṣírí àbúyádọ̀ mùsífìràn. orin táwọn kan ti kó dọ̀tí bá ìkọkúkọ káyé èmi jẹ́ ń gbórin wọn tẹ́lẹ̀ gbogbo àwọn orin kórìhun àmọ́ ń gbà tí Saoti Arẹwà dé òun ló dá làákàyè wa padà síbi orin Islam. ọlọ́run o gbogbo orú ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ológo báyìí Arẹwà náà ló kọ́ ó ní ògo ni wá ká máa ṣe wọ̀ ọ̀kun ẹ̀ ń gbọ́ sàòtí rárá ni ẹ wí tẹ̀lé mi sẹ́yìn ẹ̀ ń ṣògo ni ó da ògo ni mí kí máa ṣe wọ̀ ọ̀kun dákun mọ́mọ́ kápá rẹ̀ máa yé sẹ́wárí gbogbo àwọn tí wọ́n bá wá jẹ́ ògo Alhaji wa Saoti nǹkan mẹ́ta a máa tú àṣírí gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣe báyìí Saoti ọlọ́run má tú yín láṣìírí láéláé. amina. ẹ ṣe amina fún wọn ni. amina. bàbá ń bàrígà gbogbo ẹni tó bá ti wà lókè báyìí àkọ́kọ́ tí wọ́n ń tú àṣírí wọn ṣàòtí òun náà làárẹ̀. àbẹ́ẹ̀rí bí ọba sùwé ṣe wúlò tó fún nàìjíríà gbàtà rẹ̀ dé wọ́n ń gbé káàkiri dìgbàdìgbà wọ́n wá ń dáwó fún un. Eh ṣàùtí àárẹ̀ tí wọ́n fi máa dáwó fún yín ọlọ́run ò ní gbé báyìí. àmín. wọlá alẹ́ tẹ́ ẹ ti fi orin yín tẹ́ ẹ ti fi dùnnú njọ́ tí mọ́rí àtẹ̀mí náà bá ṣe sún yìí wọ́n agbára wá sí i àwa náà ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ a ṣe ní kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àlìkímọ́tù dọ́là tùlì mọ́mìnì. ṣàùtí eh. ọlọ́mọ fàárẹ̀ tún yín láṣìírí. àmín ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń tú àṣírí gbajúmọ̀ òun náà ni àlùgúríbàtù kíyàn lọ ìdálẹ̀ ìlú tí yàn ò dé rí a máa tú àṣírí èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ kàyàn kan tẹ́ ẹ lọ́mọ ni ẹ lè sọ tí mò ń sọ yìí. sàwùtí ń lọ amẹ́ríkà london gbogbo ẹ̀ ọlọ́run ò sì dojú tì í àjò tẹ́ ẹ lọ tí ó mú dojú tì wá ọlọ́run ò ní jẹ́ bá wọn lọ nǹkan lẹ́ẹ̀kẹta tí wọ́n ní máa ń dojú ti gbajúmọ̀ ni àhàlì òsúmọ́tù gbajúmọ̀ tí ò lè jà òun àtìyàwó ẹ̀ bá ń lọ lẹ́nìkan bá fọ́yàwó rẹ̀ létí ibẹ̀ làṣírò tuntun gbá àsáwọn alájí ò lè jà àsọ̀lẹ̀ làlájí nígbà tá alájí ò gbọ́wọ́ alájí wa rẹwà ọlọ́mọdé kàbùkù láéláé àmín alibarika ọlá tóbi alukura áánì àmín wọlé adédè àkókò yìí wọ́lá pé kún fàyà kùnú tó fi dalẹ̀ kò nírú mọ́ wa lẹ́sẹ̀ láéláé wùrà fàdákà nílẹ̀ ló wà. àwọn ìyá ọmọ bíi pé sèmi àtàrẹ wàá jọ wọ stúdíò ni àjọ ń wọ stúdíò ni ìyẹ́lárẹ̀wá náà ṣe lébẹ̀lì mi pé ní afárẹ̀ mi olólùfẹ́ mi ṣàkọ́fí ọ̀rọ̀ ti parí sí olólùfẹ́ mi ṣàkọ́fí mọ́ tún wá díẹ̀ mọ́. Sauty àpadà sábúrú kọ́lọ̀ mọ́jọ́ jẹ́ tiyín. àmín. alibarika ọlá tóbi alukur'ani. amiina. Saoty ń rúnra èmi kan ni wọ́n á gba dọ́là kí n tó máa lọ ni a tún ní tìjára kan tó sí ń bẹ̀ bàbá ń bàrígà ẹ mẹ́mi wọnú ilé ńlá ẹ má wàá náà kó nu ilé kéékèèké àbí kọ́lọ́n kó sàánú wa. kúnfàyà kùnú tó fi dalẹ̀ kò nírú mọ́ wa lẹ́sẹ̀ láéláé nílẹ̀ ló wà. àǹfààní ọmọ ẹ̀dá ló jẹ́ ṣèbílẹ̀ lóúnjẹ tí ń wù à ń jẹran ẹran òtán láyé à ń lo gígì òtán nígbó títóbi ẹ̀ mo fi ń bẹ̀ wọ́ lọ́hún ọ̀bà táróyè ẹlẹ́dẹ̀ kì í bí n bá ní mọ́ bá lọ ọlọ́run jẹ́ ń débi tẹ ẹran mi ni gbogbo lẹ́kọ̀ọ́dọ̀ arẹwà ní bẹ́ẹ̀ bẹ lágbárí mi kò sì yọ tíra tèmi náà tèmi náà ń kalẹ̀. Eh. alájà wa Gawat mo kí kalẹ̀ yín ọlọ́njẹ́ láṣepẹ́. àmín. wọ́n ní kí abábàbọ̀ ọlọ́mọ dúpẹ́ alikudusi abigilẹ̀ ní àṣẹ afáwa Abdulkabir tí wọ́n ń bá wa darí ètò mo kí kalẹ̀ yín ìyá ọlọ́mọ ọpẹ́ yìí ọ̀dọ̀ yín náà ni ó lọ ẹ dákun gbogbo àwa tá à ń bímọ bàbá ń Bariga àkọ́kọ́ ọmọ tí wọ́n kọ́kọ́ bí láyé Kábílà àti Ábílà ni pé wọ́n kọ́kọ́ bímọ sáyé bàbá ń Bariga àmọ́ oyún àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní oyún Kábílà àti Ábílà ìgbà tí wọ́n wà nínú oyún yìí àwọn méjèèjì wá tọrọ àdúrà kan lọ́dọ̀ Ọlọ́run ìyá ọlọ́mọ àdúrà tó yẹ kí gbogbo abiyamọ máa tọrọ ni inú oyún là á ti ń ra ilé ayé gbé fọmọ ọlọ́run ló mọ iye aláboyún mi níbi àárín kiri lóru ló ti kú àgbákò bọ́mọ ẹ̀ àkọ́kọ́ oyún tí wọ́n kọ́kọ́ ní láyé níjọ́ náà lọ́hùn kò séèyàn láyé ẹranko ló pọ̀ láyé ádámù àtìyàwó rẹ̀ wọ́n wá tẹ́wọ́ sọ́lọ́hún wọ́n ní wọ́n ọlọ́hun làyín ní àtẹ́yìntà à ń tó o bá lè fún wa ní nǹkan tó dáa lánàá kù nánà mínà ṣàkiri ọlọ́run á mọ̀ dúpẹ́ àwọn àfáà wa ní kí ló dé tí ádámù àti àwáwù tí wọ́n fi tọrọ àdúrà yẹn ìyá ọlọ́mọ àṣẹ nítorí pé láyé ń jọ́ lọ́hùn àwọn ẹranko ni wọ́n jọ ń gbélé ayé bíi kìnìún ẹlẹ́dẹ̀ bíi ejò wọ́n wá lóyún ẹ̀rù wá ń bà wọ́n pé ní ta ní sínú yìí ṣé kì í ṣe ìkan nínú gbogbo táwọn ń fojú rí làwọn fẹ́ fi bí. òun lẹ́yìn kí wọ́n sọ fọ́lọ́run pé ní ìyẹn ò lè bí ẹranko kínú ẹ̀ ó dùn o ọlọ́run oyún táwa ní sínú yìí làyín ní àtẹ́yìntà ní sọ́ọ̀lì à ń tó bá fi lè jẹ́ ọmọ à lánàá kù nánà mí náà ṣàkiri a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin abiyamọ tẹ́ wá ń bímọ láyé lẹ́nìí gbogbo àwọn ọmọ ìṣèyàn ṣẹranko ti káyé lẹ́nìí ibi tí mò ń lọ nìyẹn. tẹ́ ẹ bá fẹ́ bímọ ẹ sọ fọlọ́n pé làyín ní àtẹ́yìntà náà sọ́ọ̀lì à ń. ọlọ́run ò ń tá a fẹ́ bí yìí tó bá fi lè lọ jẹ́ nǹkan dáadáa lánàá kù nánà mí ṣáàkiri. ẹ̀yin ìyá wa mo fẹ́ bí léèrè béèrè kan. ẹ dákun ta ló bí kọmíṣánná rí? ẹ ṣe wá ń wò bí ẹja omi báyìí. ta ló bí kọmíṣánná? ṣèbẹ́yìn ìyá wa ni ta ló bí sínétọ̀ ẹ̀yìn ìyá wa náà ni ẹ̀hẹ́n ta ló bí imam ta ló bí gọ́fúnà ta ló bí pásítọ̀ obìnrin ni ta ló bá fà ṣèbẹ́yìn obìnrin ni ó wá dá ta ló bí wèrè eh. ẹ̀mẹ́ bí wèrè ó dorí wèrè ẹ̀ họ. La ilaha illallah gbogbo àwọn ọmọ tí wọ́n ń dà lúrú káàkiri ayé yìí àwọn ọmọ tí wọ́n mọ ọdún wọn ò tó nǹkan tá à ń bábọn lọ́wọ́ wọn bóun lẹ́yìn obìnrin ṣe sunrun wọn tí ò fi sọmọ gidi mọ́ láyè. Ah! ẹ̀yin ìyá wa tí wàá ṣe ọ̀dọ̀ yín ni wàá sí ya sí àbí eh. ẹjọ́ ya sọ́dọ̀ yín lè bóun lẹ́ẹ̀ ti ń ṣe tá a fi bímọ rẹ mọ́ ìjà ìjẹ́ wọ́n tún lè bírù sàùtì arẹwà yìí mọ́ láyé sá. láyé tá ń lò lọ yìí ọmọ àlè ló káyè ọmọ àlè bí ẹni tí wọ́n fi sí fún nínú mọ́tò ní kánífà orí ibú tó káyé lè ní látara obìnrin ni. báwo la ṣe wá fẹ́ kó ayé já àwọn ìyá tí wọ́n bí àwa àwa ti bọ́ lọ́wọ́ ọmọkọ́mọ wọn ò lè tún wa bímọ wọ́n ti bí wa nígbà táyé dáa àmọ́ àwọn ọmọ tá à ń bí ní ìsinyìí kò sọmọ gidi mọ́ láyé àwọn ọmọ kan ń ṣe kóòtù ládùúgbò wa wàláì gbogbo ọjọ́ orí wọn ò ju fifteen years lọ ìkan lára wọn wá bímọ ìjọ òkómọ lọ́wọ́ àfijọ́ tí wọ́n pa ọmọ náà sí wọ́n wá lọ fa bàbá ọlọ́mọ jáde níjọ́ tí ń ṣe súná fọmọ lábẹ́ ìyá rẹ̀ wọ́n sì pa síwájú ta lé wọn. wọ́n á wò pé kí ni ń gbénú àwọn ọmọ yìí a jẹ́ ìpè ní àwọn ẹranko ọjọ́ kìíní àná tánàbí ádámù tọrọ pé nílà iná téńtà náà sọ́ọ̀lì á ọlọ́run o tó o bá lè fún wa ní n tó dáa á dúpẹ́ nínú àwọn ọmọ tẹ́ ń bí nìsín ẹ̀ ń bí kìnìún wọ́n sún ọmọbìnrin kan lórí mídíà lẹ́nujọ́ mẹ́ta yìí oko oko asàfùlà bí mo ti o agbowó ni mo á ń wò ó rí rádaràda báyìí mo ní báwo ni ti ń jẹ́ onítòhún bá ti tọrọ fifteen naira lọ́wọ́ wọn yóò kàn disappear ni wọ́n ní tọ̀ èmi ti naira rìn tẹ́lẹ̀ bàtà wa ń lé naira sápò ọlọ́run ti ní kí yóò kọjá. láyé lẹ́nìí ẹ̀yin obìnrin nínú àwọn ọmọ tẹ́ ń bí ìkókó wà ti ṣe tá a fi ń rí ọmọkọ́mọ láyé lénìí àṣẹ gbogbo orí ibú yẹn àṣẹ kò sóbìnrin tó fẹ́ tẹríba fọkọmọ láyé ló bí orí ibú láyé òun ló kọrin kan tí mo fẹ́ràn jù tó ní òbí mi kì í ṣàdánwò mi àgbébàndìrì dání láìláìlọ́lá ìlú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlú ni mo wà Sàòtí ló kọ́ ó ní òbí mi kì í ṣàdánwò mi. wọ́n ṣe mí ládàáwò fọ́mọ. sẹ́yìn tẹ kù láyé lè ní sẹ́ẹ̀ jádánwò fáwọn ọmọ yín sá. Eh. kámúwẹ́ẹ̀lì dín jàmá àtàzálùlàlì ibù nìyí àìmọye òbí ló ba yé ọmọ wọn jẹ́ àtàtàmọ̀ náà ànàwó lámúyù ládì tọ́mọ fi wá wúra rẹ̀ sùsù pé sóhun ráyé wá báyìí ajá ń bẹnu àwọn ọmọ tẹ́ ń bí láyé lẹ́nìí ẹ lọ sálẹ̀ ní avenue wọ́n lé ẹwà kalẹ̀ síbẹ̀ tírí thousand ni ìyá kankan ló bí wọn ni. Eh àwa náà mọ̀ kọjá ń bẹ̀ tá a bá ń darí wá síbọ̀ ó lè mọ bèrè pé kí làwọn àfáà náà ń wá lọ sálẹ́ndà avenue ibo lẹ lè dé tá a fọ́ ò lè dé lẹ́yìn kíní burúkú wọ̀n yìí. bẹ́ẹ̀ lómi ìbá pàdé wa ní Shoprite ìgbà náà ni ò ní pè wá láàfáà mọ́ lẹ́ẹ̀mọ́ gbọ́ yá lùfà ẹ̀yin náà ń débi ibo lẹ lè dé tá a lè dé ẹ lọ sálẹ́ndà avenue ẹ wà ẹ wà táwọn bàbá ayé ìjọ́hun tí wọ́n á máa kówó lé lórí three thousand naira ẹlòmíín bèrè pé bó o mo ṣe mọ price ẹnà ká ṣe mi òbí mi kì í ṣàdánwò mi má ṣe mi láàdánwò fọmọ ọlọ́run má fọmọ dààmú mi fọmọ mi dùn mí nínú ẹwì. tàlàwìlà muṣáàdàtì ojú bá tún sàmọ́ ẹnu àwa múrí Bàbá ń bárí gani mọ́ gbà tó ń pè lákọ̀dá. Àbísọ́lá òkun. Kálíjọ láyìn la ṣe ní ẹ̀wá. Alówó ta ni lọ́wọ́ tó kò náà. Bàbá ẹ̀ má bínú ẹ̀ ó jèrè wá. Ẹ jù yí lọ ẹ má má bínú. Ẹ jù yí lọ ẹ má má bínú. A fún Ọlọ́run wọ́n ní jama wọ́n ní adúpẹ́ fún ọlọ́run. kò sí àsìkò mọ́. bàbá wa gbà wọ́n ní kò sí àsìkò. wọ́n ní iyì ọ̀rọ̀ ni kíyàn sọ fáwọn tó fẹ́ gbọ́. wọ́n ní iyì ọ̀rọ̀ ni kíyàn sọ fáwọn tó fẹ́ gbọ́. àmọ́ ojú ilẹ̀ tá ti wò yìí. wọ́n nójú ilẹ̀ tá à ń wò ńlẹ̀ yìí. ó ti di àsìkò oúnjẹ ó ti di àsìkò oúnjẹ. tíyàn bá dẹ̀ wá jẹ́ ọ̀jọ̀gbọ́n. tíyàn bá jẹ́ ọ̀jọ̀gbọ́n. àti ibi tá a ti jáde. àti ibi tá a ti jáde wá. tíyàn bá tún jẹ́ lẹ́kọ̀ọ́ náà. tíyàn bá jẹ́ lẹ́kọ̀ọ́. wọ́n máa ń pe kíní kan ní ilémọ̀lẹ̀ hal ìmọ̀ ìṣesí. ìmọ̀ ìṣesí. àti gbogbo lásìkò tá a wà yìí. àtàsìkò tá a wà nú ẹ̀ yìí. ó ti ní táwọn èèyàn ti need ó ti ní nǹkan táwọn èèyàn nídìí nú ẹ̀. wọ́n ti bọ́ ságbo fàájì. wọ́n ti bọ́ ságbo fàájì. fàájì lọ́wọ́. ọlọ́run. ọmọ tí a bí lénìí. ọmọ wa tí a bí ní èní. tí à ń ṣayẹyẹ ẹ̀ lénìí. ọlọ́run ṣe lọ́mọ alálùbáríkà. ọlọ́run ṣe lọ́mọ alálùbáríkà. gbẹ̀rígbẹ̀ náà ti ń ṣeré eré ilé ni alájà rẹ̀ wà lójoojú. àti ó mo tẹ̀lé kọ́nsẹ́lì mọ́ lórí ìyàtọ̀ ronú sí i sàníyàn tó fi tẹ́ làlájà rẹ̀ wà sójúmọ́ òdìrí tó ń bẹ lókè àníyàn rẹ̀ ló mọ́ tún ní. àdùbárí má tó ṣe ọ̀pọ̀ ètùtù ó tẹ̀lé kọ́nsẹ́lì orí ìyàtọ̀ ronú sí àníyàn tó fi tẹ́ làlájà rẹ̀ wà sójúmọ́ òdìrí tó ń bẹ lókè àníyàn rẹ̀ ló mọ́ tún ní. àdùbárí kò sí ọkọ̀ ayé túnde òdèrè. adúbárin máa tòsí ọkọ̀ ayé túnde mo tẹ̀lé ọkọ̀ sẹ́ẹ̀lì mọ́ mi ò rí ẹ̀yà tọ̀rọ̀ lọ́sẹ̀ sàníyàn tó fi tẹ̀lé alájà rẹ̀ wá sójúmọ́ òdèrè tó mẹ́ lókè àníyàn rẹ̀ ló mọ́ tó ní o. adúbárin máa tòsí ọkọ̀ ayé túnde. ọkọ̀ ayé túnde lórí àgbọ̀. gbọ́ olórí pípé lòdèrè wọn ni rán mi lọ́rùn pípé tẹ́ni pé mo ń jẹ ìbọn àròjà rẹ̀ kò sí dé o. òdèrè ò báyọ̀ bá wà ẹ̀yìn ayé ẹlẹ́kẹ́ ò báyọ̀ bá wà ẹ̀yìn ayé ò táwọn onílù sì ti pé sàòtí ò táwọn eléwé sì dúró àrólé máa dàgbẹ̀dẹ́ máa kọrin lọ́kàn òjọ̀kan àrólé máa dàgbẹ̀dẹ́ máa kọrin lọ́kàn òjọ̀kan orin tí mo rọ́ sílẹ̀ ti sáyé ní kò nìkan.

má jẹ́ kí n wà lójú kan mọ́ ògùn àdágbò. àsìkò mi lọ́dọ̀ yìí kò yẹ kó wájú àwọn tàníjọ́ bẹ̀rẹ̀ tí kò síwájú má jẹ́ kí n wà lójú kan ògùn àdágbò. ilé ayé àwa náà dá gbogbo wa o. òdèrè o. ilé ayé àwa náà gbogbo wa o. òdèrè o tabari láàbọ̀ ọjà tí a bá mi náà béèrè rẹ̀ lónìí mo wá. Èrè lóbìnrin jẹ́ lábọ́jà ni mo ṣe ń gbé kó má di bó ṣe lọ́nà ló sì bọ̀ bó ti tó mú Àsìkò mi lọ́tọ̀ yìí kò yẹ síwájú. Ó dé. Má jẹ́ kí wà lójú bọ̀ torí òkìkí tí ó ní rèé tọrọ òdèrè ọlá tí òdèrè làwọn tọrọ èrò tàlàjì àrẹwà bàbá máa gbogbo Saoty ọ̀gá tó ń wọ́n mẹ́wọ́ mọ́ ọlọ́mọ bàbá máa bàbá o. àsìkò ní náà ní òdèrè àwọn tá a níjọ bẹ̀rẹ̀ wọn bẹ̀ ní iwájú ọ̀nà sọfíà ilé kọ́lá àjọbẹ̀rẹ̀ ní òdìrẹ́ sọfíà ilé kọ́lá àjọbẹ̀rẹ̀ ní. àwọn tàdé jọ bẹ̀rẹ̀ sí sún síwájú má jẹ́ kí n wà lójú kọ́ mọ́ ògùn àdágún. àsìkò mi lọ́sàn-án yìí nìkan kò yẹ síwájú ọmọ lọ. má jẹ́ kí n wà lójú kọ́ mọ́ ògùn àdágún. Oya yá Saoty Arewa lèmi. Alaji Arewa lèmi ń wò ṣe ẹni tó lọ́gbọ́n tó yẹ ká wò ṣe ni. Saoty Arewa lèmi wò ṣe. Òjòrè. Saoty Arewa lèmi wò ṣe. nínú olórin ọmọlógo eh, nínú olórin eh, Saoty Arewa Dàǹgájà gbogbo olórin eh, ẹ̀dá oṣù ẹ̀ṣin. ìṣèpè mi lélẹ̀ rẹ̀ ni o àbọ̀sáwọ́ eré fún mi ni o. ìkọ́mọ̀ náà ń ṣe ìyàwó náà ń ṣe wọ́n ń ṣàjọ́ bí wọ́n ń ṣe ìṣílẹ̀. okùn àgbà tó ti kú ti pẹ́ wọn ní wọn pè mí lélẹ́rẹ́ bó bá ti bá mi níbẹ̀ ṣe ni wọn ò sanwó eré oní tó fẹ́ máa mú kọ́ òpin ààrẹ ọ̀rẹ́ wa. mo ní sùláì bímọ bímọ méjì ni o àbíamọ àwọn ló mọ rírì ọmọ àbí àgbà làwọn ayé fọmọ pé o ṣé kí gbọ́ bùkátà lórí ọmọ méṣe ni mo yọ ọmọ àyídé o ọmọ ni mí òbí mi mọ rírì mi. gbogbo abiyamọ mm, gbogbo abiyamọ gbogbo abiyamọ gbogbo abiyamọ gbogbo abiyamọ tó ń ṣe yìí mo sọrí tí kìbìkítà bọ́mọ máa ṣe dèèyàn ńlá wọ́n ràṣẹ ẹgbẹ́ dandan kí n ra ní tiwọn ọ̀tàrí orí mi kọ́ wọn tó jẹ lérò tiwọn. ó máa ṣe bẹ́ẹ̀ mọ̀ torí ọlọ́run mú bẹ́ẹ̀. ó jẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ̀ torí ọlọ́run mú bẹ́ẹ̀ o. ó máa ṣe bẹ́ẹ̀ mọ̀ torí ọlọ́run mú bẹ́ẹ̀. ó jẹ́ rántí alẹ́ tágbára ò ní sí mọ́. ó jẹ́ àrántí alẹ́ tágbára ò ní sí mọ́ tàṣẹ bí tó kójọ yóò padà gbó rántí pọ́mọ lásẹ̀yìn nígbà tá ò bá tú sí mọ́ àti pọ́mọ tó kọ̀ yóò ta lé tó dẹ̀kọ́ o. Kúnlẹ̀ Sùlẹ̀ mọ́nà mi bàbá dé. súlẹ̀súlẹ̀ mọ́nà ni ò bàbá dé. onílọ́mọ nàìjà ò ti dé. ìbàdàyànà ò ti dé. mi ò rùn fáyọ̀ àfọ̀pẹ́. lẹ́ni àòrùn fáyọ̀ àfọ̀pẹ́. ìrònú ò sí lọ́rọ̀ mi bàbá dé. You gonna join me, Kajo, join me. You gonna join me, Gaju. Oh, join me. You gonna join me, Gaju. Oh, just join me. You gonna join me, Gaju. Oh. Omi ló tí mú kó má pariwo. Aṣẹ́ òpọn mi lókè káàdì gbé wálé. Àpẹẹrẹ òpọn mi dé ara ní dúró ló ń tán. Adúgbò lọ kí wọ́n ń dá àyíndé gbẹ̀dígbẹ̀mọ̀ Adésọ́lá lọ́ọ̀dọ́ta ní ojúlówó ọmọ Saoty Arewa torí bàbá gbèrè ajá agbèrè kòkó bàbá Adésọ́lá òun ló ṣokùnfà tàbí dó síbí dìbìrì lòun kún mọ́ àwòkọ́ kí ló ṣẹlẹ̀ mọ́ kí ẹ̀ dọ́ba. ìfọlọ́wọ́n bá wà kọ́kọ́. ìfọlọ́wọ́n bá wà kọ́kọ́. ọba tí ń jẹ́ mi ni èmi ni alára ọba ajẹ́rò ọmọba ọ̀rọ̀gbọ́n àga ọba onítẹ̀dù ọmọba ẹlẹ́wẹ̀ẹ́ mọ̀rọ̀ ọba ọba ní gbogbo wọn. arólógbó adé ẹlẹ́pẹ́ ọba kàmọ́rìṣọ́lá ọba ní gbogbo wọn tani ká bímọ ọlọ́run ọba kò kúkú sí irú ọlọ́run ò sí irú ọlọ́run ò sí o má lè àyọká àyà rẹ mú un máa ra. ó jẹ́ àyọká àyàtà rẹ mú àwọn olólùfẹ́ àwọn wa ni. àwọn eléyìí àwọn ni dáyà santo lórí méjì. àwọn ni dáyà santo lórí méjì bóní túpọ̀ iná wá ní kò dùn létí túpọ̀ iná wá ní kò dùn létí o lè bá wọn sọ ní àbí súlẹ̀ wọmi ọlọ́run ló kù tó lè fi mí wé kí ni kí wàá ní mo ní tí mo lè fi sanre àbí kì í sọ pé thank you ẹ ṣé kí n fẹ́ bu dọ́làhùn fún mi kì í fi dúpẹ́ òre lẹ́yìn onítèmi hàn thank you ẹ ṣé bóyá lọ́kì bí mo gbapá bí mo kẹsẹ̀ òrìrì bí mo gbapá bí mo kẹsẹ̀ òrìrì bí mo gbapá bí mo kẹsẹ̀ òrìrì bí mo gbapá bí mo tó bá délé mi kí ló máa kí ẹ òrìrì gboko mi lọ́nà kí ló pàdé òkòrì àòlógo àòlódò tó jòrìn náà mi ò lógo mi ò lódò tó jòrìn náà àgbẹ̀mọkọ́ ó má dà àgbẹ̀mọ́kọ́ òun ó máa dá apẹja òun ó bá wọn gbogbo lójúmọ́ bá mọ́ máa mú gègé mi máa kọ́ ojúmọ́ bá mọ́ máa mú gègé mi máa kọ́ torí lógo mi ò lórí tó jòrí bí n bá múra tán mò ń lọ sódò ni bí n bá wọṣọ tán mò ń lọ sódò ni tèmi tó nílùú lájọ́ ń lọ sódò àtàwọn elégbè lájọ́ ń lọ sódò ẹ̀yin olólùfẹ́ ẹ tẹ̀lé wa ká lọ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá tẹ̀lé wa ká lọ mọ́ndé tó jímọ̀ la fi ń lọ sóde orin ọjọ́ sátidé a tún lọ sóde sànńdé sànńdé fàájì jọ sànńdé sànńdé fàájì jọ mama ṣàbí ṣáàtì máa ó lẹ̀ èèyàn mama ṣàbí ṣáàtì máa ó lẹ̀ èèyàn kálíkì tó ṣàti máa ń lẹ́rọ. Ayàtà bẹ̀bẹ̀ ń jọ́rùn bẹ̀bẹ̀ láàrú. Ayàtà bẹ̀bẹ̀ ń ná bẹ̀bẹ̀ láàrú. Mọ́mọ́ bíbù ọ̀nà oṣù ẹlẹ́yàn. Tipẹ́ tipẹ́ tipẹ́ láyà lálùmọ́lẹ̀ yàn wá ní láti jọ ń bá bọ̀ àṣà. Ìyá ṣàbí ọ̀nà ọ̀bẹ̀bẹ̀ láàyàn. Ẹ̀ẹ́dì mọ́jọ́ owó ló mọ́jọ́ ọ̀gbìn ló mọjọ́ kú ó mọjọ́ wò ló ẹni mọjọ́ wò ló mọjọ́ kú aláboyún mojú kò mọjọ́ ṣètò tó ṣe àárọ̀ kò sẹ́ni àsán eléyìí tó rẹ̀ gbà wo ló máa dá òye ẹni tí ó pa kò máa yẹ ní kankan wa kí kádàrá má ta kò yànjú mi kó màá ra ẹ má tẹ bàyàn mọ́ mi jẹ́ àyìndé túlẹ̀ mọ́ràn bàbá dé àdàyàn lọ́dún fẹ́mi àyàn díwájú ààrẹ mú o bàbá ọmọ máa lè mọ ṣe. ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ júbírìlà bàbá ọmọ tuntun. bàbá ọmọ tuntun ọkọ òrìrè ọ̀nà sílẹ̀ bella, la. ìyókùn lẹ́mí sílẹ̀ kò ní. ó sọ pé mo dúpẹ́ fọ́ọ̀mù olúwa mi o mo mọ́jú. mo dẹni tó tó níyàwó mo rí fẹ́. àyà mi lọ́lọ́wọ́n bá bú mi olóyún. kò wá bí yọ̀wọ́ òun nasi, ó ń pè ká. ó ń polówó pé mo tọkùnrin ó bímọ. ara ilé yero ọ̀nà yà wá wá kó mọ àfà wọn ṣe wáàsí tó lóyìn ayẹyẹ ọjọ́ ìní dùgán àdúpẹ́ àdúpẹ́ o àdúpẹ́ pẹ́ òkò òfẹ́ ní wa irú èyí láòkùn fi ṣẹ̀sán fún wa. àdúkẹ́ gàwá ti máa ọ̀ra ìyàwá ìyàwá ìyàwá ìyàwá ìyàwá àdúkẹ́ gàwá ti àdúkẹ́ ṣeun tó tó sílẹ̀ bẹ́ẹ̀ la o. Evangaro keo gawari mi Rugoya tu mo shungan Inagun lórí ìṣúlẹ̀ àdúgbò ìṣúra Ọdẹ gàwa ti ló ná o Ìyá mi ń dodo súlẹ̀ bẹ́ẹ̀ la o Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ Ìjó yóyó kò ti pẹ́ Adùkẹ́ Tújí ìgbẹ́lò kò ti pẹ́ Ṣọ́ọ̀kì kò ti pẹ́ pọ̀npele òtúkẹ́ adúgẹ́ jọjọ. ìjó gbẹ́sẹ̀ rẹ̀ tuntun gbẹ́sẹ̀ ìjó gbé bọ́ọ̀dù yẹ. ìjó gbé bọ́ọ̀dù tuntun àwọn wọlé. ìjó gbẹ́sẹ̀ rẹ̀ gbẹ́sẹ̀ adúgẹ́. ìjó gbé bọ́ọ̀dù yẹ. ó yà kó gbé bọ́ọ̀dù yẹ. ìjó ṣàkùṣàkù. ọmọ ṣàkùṣàkù fún ojú kan. ìjó gbẹ́sẹ̀. ìjó gbẹ́sẹ̀ adúfẹ́. ìjó gbé bọ́ọ̀dù yẹ ó ṣe ga wá ti fò mọ́. ìyá mi bá máa ń wọlé mọ́ ra wa. ó ṣe ga wá ti fò àdùbẹ́. ọmọ ló ti ó sùn lè yanjú. àdùbẹ́ jẹ́ kọ́mọ̀ bínú bínú bínú kọ́ lọ sí aró. olúwa ló gàwá sí ti gòkè odò gàbárà tó dàgò lọ síbi. ìyá bíbá araba lójú yín dìdì o ọ̀nà wo lẹ̀ ń wọ́n gbégbá o bàbá lójú yín dìdì. bàbá sí tòbí màmá. kúnlẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ la o àdùkẹ́ káwá tì mí màá ló ná sílẹ̀ mọ́nà bàbá dé sálá ilé kàrún àti àdúpẹ́ ó ẹṣẹ́ àdúpẹ́ pàdán àwọn ìṣúwà ẹṣẹ́ gan mo dúpẹ́ gẹ́dùn màrí mákànnà òbẹ̀ wa àjọṣe wa o. ẹyẹ orí ń ké nígùn mi o àkókò ní ibà ní ikú mi. ẹ má bàa dábàá àwọn ẹgbẹ́ látọ̀lá tí wàá ń kọjá ra wọn ní ikú mi. Pákòkì ló ní bọ́ká tó fọmọ́ pẹ́ẹ́pẹ́ dún ìgbà kankan ẹ̀kọ́ mi o ẹ ṣeun wa o ẹ ṣeun wa ẹ ṣeun wa ẹ̀yin tẹ́ra orin wa. ìyá ẹ ṣeun alábàárù bí àdúgbàdúgbà ìgbà àwòrán wa. ó yá ti eré rìwé pàkúdíégò bàláwáwá kúdíégò bàláyé wa. alábàárù bí olówó yàlùmọ̀ olórí òkò alárọ̀ṣà bẹ́ẹ̀ kúdíégò àbáláyé wa. lamẹ́ríkà wọ́n ń wówó dọ́là o ní London wọ́n ń wá bánsálì o bẹ́ẹ̀dẹ̀ yankun ní naija àwọn náírà àwọn dọ́là àwọn bá. àrẹ̀mú kí ló dé good awoko good ego ose ìyá ọmọ ọ ìyá ọmọ ọmọ ara. Eto si ma ole mara. Zandi di ni ma lo no. Ìyá Rivra. Ma ole ma mo mo wa. Ìyá Rivra. Aya jibiri ni bàbá ọmọ ẹ̀ kó oríire. Ìyá Rivra àgbàdo ṣe tiwa. Ó dúpẹ́ fọ́ bolúwa mi ò mọ̀gọ́jú ó dẹni tó tó níyàwó mo rí fẹ́. jùbí ló sọ bẹ́ẹ̀ ó pé mo dúpẹ́ fọ́bù olúwàbí mo mọ́jú mo dẹni tó tó níyàwó mo rí fẹ́. àyà mi lọ́lọ́mọ bábú mi olóyún wà bí yọyún wọn òun nọ́ọ̀sì tó ń ṣe ká ó ń polówó pé mo tọkùnrin ó bímọ àwọn ọ̀nà ojú ò fún wa ẹ ṣeun wá o ẹ ṣeun wá ẹ ṣeun wá o ẹ ṣeun wa àrẹ̀mú ẹ ṣeun wa àrẹwà sàwùtì ẹ ṣeun alájàdú kágàwá sì rí o ẹ ṣeun wa bálíkì so o ẹ ṣeun wa màmá màbúbò o ẹ ṣeun wa iye rẹ níbi ẹ ṣeun wa níbo níbo níbo ẹ ṣeun wa. ìyá ọlọ́mọ mo bá ẹ dúpẹ́ fọ́ ọ lọ́wọ́n bá. àti kúrò lọ́rọ̀ rẹ̀ ò pàgbọ́n ní bókóbókì bímọ sí tòsí àti dúpẹ́ ó ti kúrò lọ́rọ̀ rẹ̀ ò pàgbọ́n ní bókóbókì bímọ sí tòsí àti dúpẹ́. ayé aláyè ló ń yọ alájì ọláyínká ẹ bá mi kọ̀ kí a kọ́ súnmọ́ bí mo fẹ́ rí ọ lábísí àdùkẹ́ rúkọ yàtọ̀ kò súnmọ́ bí. ìkòròdú làwà lónìí eré máa níjà eléré ńlá ṣe bóun ló bímọ tuntun ló jẹ́ ká péjọ síbí bálíkì sùn lójoojó mi bálíkì ìjọ mú àmàlẹ́ òkú jọ. wọ́n sọ pé ó ti kúrò lọ́rọ̀ rẹ̀ ó pa gan ni mo kọ́ bókì bímọ sí tòsí àti dúpẹ́ ó ti bí kúrò lọ́rọ̀ rẹ̀ ó pa gan ni mo kọ́ bókì sí tòsí àti dúpẹ́. tọ́ba mèrè pé níbo lọ anamọ mi ń bẹ làbújá anamọ mi ń bẹ lẹ́kìtì. anọmọ mi ń bẹ làkúrẹ́. Aji Suleiman president máa gbọ́ tábà béèrè wípé bo lọmọ ẹ wà alọmọ mi ń bẹ làbújá alọmọ mi ń bẹ lẹ́kìtì èrè àzàlátù aláàjì mẹ́ẹ̀dínà máa gbọ́ bó ṣe ń dún. ẹni tuntun sílé ayé o yẹ ká bá ọlọ́run mọ tó fi síbẹ̀ tó fi ní kábàyọ̀ akitayọ̀ jibrila yìí ṣe láwá báyọ̀ sílẹ̀ ayé o ọlọ́run tó fi síbẹ̀ tó fi ní kábàyọ̀ akitayọ̀ jibrila yìí ṣe láwá báyọ̀ àti dúpẹ́ fọlọ́run ọba o ọba tó fẹ̀mí wá sílẹ̀ dọ́jọ́ yẹn ní la dúpẹ́ fún bàbá mi Saoty Ajarewa ò ní máa kọ́ bá dúpẹ́ o. Ajiyinka Salami mo máa bá dúpẹ́. Akíntayọ̀ Jibrila mi máa bá dúpẹ́. Tọ́lọ́ba fún àlọ́jọ́ ẹni tó jẹ́ tayọ̀ o. Ọ̀pọ̀ ló gbèrò irú èyí tọ́lọ́hún ò fún ọkọ ló tó jọ sọdọkọ lóyún tọlọ́run ò fún. ẹni bímọ tuntun sílé ayé ó yẹ kábàyọ ọlọ́run máa ń tọ́ fi síbẹ̀ tó fi ní kábàyọ akíntayọ jíbìrì láyé ṣe láwá báyọ. ẹ wo bàbá ní yàrá ìmúre òun ní kìlọ̀ àfi kí dúpẹ́ fàjà rẹ̀ wá sáwọ́tì kò ní. èyí ó sẹ́kù mi dẹ̀rìn mo dúpẹ́ òun ní ṣòfò bí n bá ní yàrá ìmúre oníkìlọ̀ bí n bá ní yàrá ìmúre bí n bá ní yàrá ìmúre oníkìlọ̀ bí kì í dúpẹ́ bàjá rẹ̀ lai. sáùtì oníwàlẹ̀ láéláé òṣèkún mi dẹ̀rín mo dúpẹ́ oníjó kò sẹ́ni tó mọ̀ mí nígbà kan oníkèlò abẹ́fẹ́ ajá rẹ̀ wà dé o ìmọ̀lẹ́dẹ nínú ayé mi oníkèlò abẹ́fẹ́ bí n bá ní ìyàlẹ̀ ìmúrí yìí ní kìlọ̀ fi kì í dúpẹ́ fájà rẹ̀ wà sáùtì orin mo dúpẹ́ oní yòówó ọmọ. Thank you very much. ọtù g two biliaki èrè àṣà láti sọ́tún ti dé. ẹ jọ̀wọ́ nítorí Ẹlẹ́dùmarè ọba ẹ bá ń tún fọ́kà ìṣe. g two filiaki èrè àṣà láti sótún ti dé àrẹ̀mú àforin ẹ̀sìn ṣókí lọ ìwà àforin sọ̀rọ̀ ìmọ̀ràn ọmọ àríkẹ́ akọrin bí ẹni tó ti mọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la lọ́ṣọ́káfí wọ́n mọ̀ ṣákáfí fáwọn wà káfíràn eré asálàtù ọ̀gá ni wá nínú ọlọ́rẹ́. àròmúká tó má ṣeré kàkọ́kọ́ ṣèbà fọlọ́run wọn bá. òun lọ́ba tó bá jẹ ayé alápá kábíkábí òtítì tí máa láyà ń ọba ẹ̀rú jẹjẹun olórí kíkan àkìkì tán olórúkọ tí ò ní pẹ̀kun ni. ẹ̀ẹ́gbọ́nà ẹ̀ẹ́gbọ́nà ta ló sá wípé ọlọ́run ò sí o ọlọ́run ń bẹ nínú ọ̀làlá ẹ̀ ọba tó tẹ ilẹ̀ bí ẹni tẹ́ni ọba tó ta sánmọ̀ bí ẹni taṣọ ìwọ nìkan lèmi yóò máa fìyìn fún èmi ò ní forí balẹ̀ fún egúngún èmi ò ní forí balẹ̀ fòòṣà èmi ò ní forí balẹ̀ fún ènìyàn ẹlẹ́ran ara àfiwá ni wọ́n fi yèmí fún. ayin láwọn ọba o akin muhammadu tó ń jó níṣẹ́ ńlá baba fatima àpótá ó dá ẹni àtòrí ọ̀dálẹ̀ ayé òun ọ̀run atúkọ̀ àwọn àfa àwọn tẹ́lẹ̀dùn máa rí ọba kólé ya ayé lọ́wọ́ ṣùgbọ́n lọ́jọ́ ìní alágùnmọ́kọ̀ dàrú wọn ná súnmú sábàbù bọ́lọ́run bá kọ́ka dára tán ènìyàn ní ó ṣe sábàbí rẹ̀ o. àbẹ̀fẹ́ ló ṣe sábàbí tá a fi péjọ síbí lọ́jọ́ ìní. Saoty arẹwà ojúlówó ọmọ. bàbá bàbá ọlọ́mọ nu àfẹ́fẹ́ adé ọmọ wọn lẹ pé alárọ̀ ọmọ ògún mọ́dẹ́dẹ́ ẹ̀pẹ́ ẹlẹ́ja tútù alakumọkọdaru wàá ná súnmú sábàbù àrẹ̀múbàlọ̀mùbá kan kàdàrà ènìyàn ni ó ṣe sábàbí rẹ̀ ọmọ tuntun ló ṣe sábàbí tá a fi péjọ síbí pẹ̀lú abẹ́fì adé bàbá bàbá ọmọ bàbá bàbá bàbá bàbá great grandfather bàbá ọmọ tuntun ọ̀rẹ́ mu ibi tó rẹwọ́ sí lọ́mọ ádámọ̀ ń pè lówó ibi tó rẹ mọ́ ló ń jọmọ ẹ bá mi rí ibi tó rẹwọ́ sí lọ́mọ ádámọ̀ ń pè lówó ibi tó rẹ mọ́ ló ń jọmọ. Shehu Abdul Fatai ẹ tún bá ń tún vókà náà ṣe níbí ní àyín. rífì àtúnmí àbíkí adé ayọ̀mídé ibi tó rẹwọ́ sí lọ́mọ ádámọ̀ ń pè lówó ibi tó rẹ mọ́ ló ń jọmọ ẹ̀wì. ibi tó rẹwọ́ sí lọ́mọ ádámọ̀ ń pè lówó ibi òrè mọ́ ló ń jọmọ. kánámọ́ ohun mẹ́ta ni ò ṣe fagbára ní bá láwọn bàbá fún ni. rífìyàtù mi àbíkí adé ọmọ tuntun ayọ̀mídé ohun mẹ́ta ni ò ṣe fagbára ní bá láwọn bàbá fún ni. ọmọ jubril ọmọ bílíkísù ohun mẹ́ta ni ò ṣe fagbára níṣẹ́ bá lárùn fún ni. sọtí. So owó òṣè fagbára ní fọlọ́run ọba ò fún ni àlàáfíà ara kò ṣe fagbára ní bọ́lọ́run ọba ò fún ni. àdùkí adé rúkàmí gàwáàtì ayé òye fẹ́ sọ ọmọ òṣè fagbára bí bọ́lọ́run ọba ò bá fún ni ẹni fẹ́ fagbára bí mọ́ ó kàn ń tọra ẹjọ́ ni gbogbo ẹni fẹ́ fà agbára awówó wọn ń bẹ lọ́sí ibi tó tán ń gbà ó san èyí tí ó rí wòsàn gbà orin lójú títì káàkiri ni wọ́n ti ya wèrè wọ́n ti yí lórí afagbára awówó ẹ lọ ní sùúrù o ẹ má ṣe forí mọ́ ẹni fẹ́ fà agbára bímọ yóò máa dààmú káàkiri ayé pátápátá ẹni bá bímọ nírọ̀rùn bílíkísù mo bá ẹ dúpẹ́ fèlédùmarè ọba wa júbírìlù mo bá ẹ dúpẹ́ fèlédùmarè ọba mo ní ibi tó rẹ́wọ́ sí lọ́mọ ádámọ̀ ń pè lówó ibi tó rẹ̀ mọ́ ló ń dánmọ́ ẹ wí. ibi tó rẹ́wọ́ sí lọ́mọ ádámọ̀ ń pè lówó ibi ó rẹ̀ mọ́ ló ń dánmọ́. bílíkì sùn mọ́ bá ẹ dúpẹ́ ẹrù oṣù mẹ́sàn-án. ọjọ́ kan lọ́jọ́ ìlóyún ajá kan lọ́jọ́ ìbímọ àwọn kan rẹrù wọn ń sọ bílíkì mo bá ẹ dúpẹ́ jùbìrìlù mo bá ẹ dúpẹ́ wọ́n ò fọ́ wọ́n ò fọ́ bẹ́ẹ̀ wọ́n ò fọ́ wọ́n ò fá bẹ́ẹ̀ fọ́ bẹ́ẹ̀ gbẹ̀mí fàyà rẹ o jùbìrìlù o èmi bá ẹ dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba alákòmọ́kọ́dárò wàá ná súnmú sábàbù bá lọ ń bá kọ́ kádàrá sẹ́ ènìyàn ni ò ṣe sábàbí rẹ̀ rífíàtù àbíkẹ́ adé àyọ̀mí dé ọmọ ló ṣe sábàbí tá a fi péjọ síbí lọ́jọ́ ìní Èdùmàrè sátìrà ọmọnìyànba kó má fa rẹ̀ ṣe kó má ṣe rí kó òjijì láàyè bí ọmọ náà ń dàgbà ó àtàrà àwájú wa lálùú bàríkà àtẹgbẹ́ alówó alọ́lá aṣòrí ìrìyàmí kájọ máa ṣámi ẹni tí ó bí abáwọn òbí mọ́ rere gbogbo àgàn tí ó bí pátápátá nwátọ̀ wà lábùsù lọ́la àrífìá lọ́la àbíkí adé àyọ̀mí dé ọmọ tuntun tí ò lẹ́jẹ̀ lọ́rùn tí ò lẹ́sẹ̀ lọ́rùn Èdùmàrè sátírà amọ̀nìyàn bá kó bá wa dọ̀mọ̀ ọ sí ọ̀rẹ́ mu ibi tó rẹwọ sísá lọ ọmọ wa dàmọ ń pè ló ibi tó rẹ mọ ló ń jọmọ Bílíkísù ibi tó rẹwọ sí lọmọ wa dàmọ ń pè lówó ibi tó rẹ mọ ló ń jọmọ. kì í ṣe gbogbo ẹni tó ń gbẹ́nu ayé ló máa bímọ. kì í tún ṣe gbogbo ẹni tó ń bẹ nínú ayé ló máa lówó lọ́wọ́. àwọn kan ń dọ́gbọ́n sí i àwọn kan ń dọ́gbọ́n sí i ni gbogbo ẹni tó fẹ́ ṣe éfì. ẹni tó fẹ́ dọ́gbọ́n sọ̀mọ́ bíbí ivf wọ́n gbìyànjú títí ṣùgbọ́n lárùn ọba ò fún wọn ṣe ni bílíkì mo bá dúpẹ́ fẹlẹ́dùmarè ọba ó mọ̀mọ́ kú àrùsọ. ìjú àmọ́ ọmọ jí fòwúrà mi jọ abiyamọ fẹ̀yìn sọ. ìjú àmọ́ ọmọ jí fòwúrà mi jọ abiyamọ fẹ̀yìn sọ. Eh, abiyamọ fẹ̀yìn sọ. abiyamọ fẹ̀yìn sọ. abas ẹni fẹ́ bímọ bọ́lá mọ́jọ́ tó bá fẹ́ bímọ bọ́lá mọ́yọ́ tó bá fẹ́ bímọ bọ́lá mọ́jọ́ tó bá fẹ́ bímọ bọ́lá mọ́yọ́ ọmọ nìyí ní olúwa àbíbù ọmọ tún ní èrè rẹ ọmọ nìyí ní olúwa ọmọ tún ní èrè rẹ ọmọ ọmọ ọmọ làwọn rán èrè ọmọ òwò ọmọ ọmọ làwọn rán èrè ọmọ òwò ọmọ ọmọ làwọn rán èrè ọmọ òwò ọmọ ọmọ làwọn rán èrè ọmọ òwò ọmọ ọmọ làwọn rán àbí kí a pẹ́ fún wa o ọmọ làwọn àdàgbà tára wájú àbí kí àdàgbà tára wájú àdàgbà tára wájú. rédì àtọ̀ àdàgbà tára wájú sọ àbíkí àdàgbà tára wájú ayọ̀mídé alálùbáríkà ọmọ bíríkì ọmọ ju bírílà ọmọ ọmọ ọmọ la àníjú ọmọ bọ̀ wúrà mi jọ ìjìyàmọ mo jí mejo. mi jó abiyamọ fẹ̀yìn sọ bílíkì abiyamọ fẹ̀yìn sọ abiyamọ fẹ̀yìn sọ jùmírí lù mí abiyamọ fẹ̀yìn sọ akọbílíkì abiyamọ ìjìyàmọ mo jí mejo. mi jó abiyamọ fẹ̀yìn mo jí fòwúrọ̀ mi jó abiyamọ abiyamọ bẹ́ẹ̀ jìbìrìlà abiyamọ bẹ́ẹ̀ sá akamiliki abiyamọ bẹ́ẹ̀ bílí jésù alárùn máa fi yá sílẹ̀ nígbà kan. kún ju alálòkè lọ. àlọ́ àwọn lù alálòkè ló jẹ́ bẹ́ẹ̀. àlèyàn kìrù alálòkè ni. bílíǹdì kan lọ́rùn máa fi yá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. mọ̀mọ́ tuntun kan lọ́rùn. alájà rúkàyà tù mí. ojú ọ̀rẹ́ mi wá ń dán gbìnrín-gbìnrín-gbìnrín ó fàfẹ́fẹ́ lọ́kàn balẹ̀ ojú abẹ́fẹ́ wá ń dán. ìjẹ̀bú nílé rẹ̀ o àní bàbá ẹ débẹ̀ ṣeun rere o ṣé ń tọ́jú bàbá mi pàtàkì o bàbá mi ṣàkọ́ọ́fì àfáà tó rí nǹkan jẹ o bàbá tó ti ń tọ́jú àwa tipẹ́tipẹ́ bàbá sàkọ́ fi ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjàbà níyì fàáfà bí yín ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjàbà níyì fàáfà bí yín. Eh, bàbá wa sàkọ́ á fi ọlọ́run tó gbà fún yín kó dákun má kọ̀ fún yín o ìsìjàbà níyì fàáfà bí yín ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìjàbà níyì fàfà mi. gbogbo tẹ bá ti tú a máa gbà títú gbogbo ohun tẹ bá ti dé o a tún máa gbà dídé o gbogbo ohun tẹ bá ti fẹ́ lọ́lọ́run á máa fẹ́ èyí tẹ bá ti kọ lọ́lọ́run ó máa kọ bàbá ọlọ́run tó gbà fún yín o kó dákun má kọ fún yín ìsìdábà nìyí fàfà mi. ọlọ́run tó gbà fún yín dákun má kọ fún yín ìsìdábà nìyí fàfà nìyí bi famabi alásàlátúrò ṣe wọ́dọ̀ bọ̀. ìrẹsàlátú ló kọrin ó bàbá àlìyá ọmọ màmá ó ló ń jẹ ọmọ. àlùjọ alásàálà tuntun wa kò gbà kólé kólé ìdọ́là ọ̀tá alẹ́ fi ìjọ yà áwùsè àtúnlẹ̀ fi ìjọ ṣọ̀kí àti ìṣàkìtì bọ̀bọ̀ ẹ̀rí náà gbogbo ohun táwọn àbá ti ṣe nítorí ànábì wàhálà ìlàdàlà ò gbà ó ìyá ọlọ́mọ ọrùn rẹ̀ ò léwu ẹ̀wù tó kó lánàá bìbí omi. If if if if you you you you are are are are Oh don't just ìfẹ́ aráyé ìfẹ́ aráyé ìfẹ́ aráyé ìfẹ́ aráyé ọmọ mi tó ń jẹ́ oh my ability, I do the ó And I look àgbọ̀ dìdì ọmọ tuntun ọmọ jibirilu ọmọ bílíkì àtúkì adé alálùbáríkà àtàrà àwájú ayọ̀mí dé àdàgbà alátàlátù rẹ kí She dé ṣèwọ́dà mọ́. àti máníjà mi àti sàlámì. àrẹ̀mọṣẹ́ aláyọ̀dé aláàjì kábírù. àrẹ̀mọṣẹ́ aláyọ̀dé aláàjì kábírù. ìfẹ́ tó dá wa pọ̀ pẹ̀lú àjíyá Àrẹwà. ọlọ́run tó dá wa pọ̀ kò ní tú aka ẹ̀ṣà mi ohun kan náà ní kí pé méjì tí bá ti palẹ̀ mú lóhùn kan ló ń dá mi lóhùn ohun kan náà ní kí pé méjì tí bá ti parẹ́ mú lóhùn kan ló ń dá mi lóhùn. gbogbo ìgbà tó bá gbọ́ lóhùn mi á sì dá ẹ lóhùn. lówùrọ̀ lọ́sàn-án o kó dání àrẹ̀ta tó bá pọ̀ lọ́hùn mi yóò sì dá ẹ lóhùn. àtàlájẹrùká àyàsùn mi aládùúkẹ́ adé mi. torí àkìmánìjà mi ni o akintayo salami ẹ̀rí salami ẹ̀ papọ̀ o bàbá kan náà kọ́ ló bí wa ọlọ́run ló darapọ̀ o sàlámì o máa rí lédè sí. ló bá dọmọ ìyá mi ló dọmọ bàbá mi èmi kọ́ lè lérè ni o àdùkẹ́ gàrà ni ìhùn àrẹ̀mú aláyọ̀dé kábínú ni. ṣùgbọ́n bọ́lá ń ṣe lè ní máa rí lórí yẹn o gbogbo àwọn àǹfààní àti àpètí wọn jẹ́ àtàwọn tọrọ ẹ̀ sí wa pátápátá ládùn pẹ́ fún o jazakumullahu khairan àdàkẹ́. Bilkisu mi àdàkẹ́ àdàkẹ́ àdàkẹ́ àdàkẹ́ ẹgbẹ́ ìwé mímọ́ mi àdàkẹ́ àdàkẹ́ àdàkẹ́ àdàkẹ́ o àyà kìtà wà àdàkẹ́ ó yẹ pé bílí kìsù biliki í gbọ́. bílí kìsù. ìbà o ẹ pé bílí kìsù kì í gbọ́. bílí kìsù. Rúkàyà bí o àdùnkẹ́ o. bílí kìsù. Bilikisu Ṣóńgó. Bilikisu. ẹ pàlù fún Àdùkẹ́ Rùkọ̀yà o. Bilikisu. mo ti jíṣẹ́ tẹ́ ẹran mi Epsilon. ó dọ̀wọ́ Àdùkẹ́ o. Bilikisu. wọ́n ṣàní kí n fóun díẹ̀ sí i. Bilikisu. wọ́n ní kí n fóun díẹ̀ sí i. Bilikisu. Arẹ̀mú Epsilon ló sọ bẹ́ẹ̀ o. mo ti jíṣẹ́ tó rán mi o. Bilikisu. ó dọ̀wọ́ Àdùkẹ́ o. Bilikisu fi odò ẹ̀ eh, àdúgbò ẹ̀. Máa má kẹ̀yìn sí bí ayé kọjú sí o tó bá jẹ́ tó lórí kò sáùtì láyé ń sọ o. Pòfẹ́sà Ẹ̀fẹ́rìntàn ní àlùfẹ́lá olóògbé àti ìfẹ́ wá. Ṣàládùkẹ́ Adémi hàn làbí sírú káyà o. Ó dẹ̀ súnmọ́ mi náà láyọ̀dé kábíyù sẹ́yìn ṣàníyẹ olólùfẹ́ arẹwà ni o ṣeun. Arúgbó. dùnú ṣàlọ́mọ àwòrán èrè ló jẹ́ Sámúrẹ́ tún Fúwádì ni ọmọ níyì ọmọ láṣọ kọlọ́hún máa fàṣọ ara wáyà. mo ní dùnú ṣàlọ́mọ àwòrán èrè ló jẹ́ ìdùnnú ṣàlọ́mọ́ àwòrán èrè ló jẹ́ Sàmúrátù Fùwádìí ni ọmọ ní ọmọ láṣọ ọkọ lọ́hùn máa ṣọ ẹ̀rọ wáyà. Ọlábísí Rúkàyà tún dé Adúpẹ́ owó màmá Ibrahim nìyàn ọlá màmá Mosida ni ọmọ bàbá onínú rẹ̀ Rasaki Aremu. Abiru lo ń ere asalatu. Eh, eh, eh, unto. kò tiẹ̀ wo báwa ṣe ń ṣe kò màmá wo báwa ṣe ń rìn kò wo báwa ṣe ń hùwà ó ṣàǹtọ́jú wa lójoojúmọ́ kò wo báwa ṣe kò wo báwa ṣe ń rìn kò tilẹ̀ wo báwa ṣe ń hùwà ó ṣàǹtọ́jú wa lójoojúmọ́. àdúpẹ́ àtìnílẹ́yìn kojú máa ti ní mo yìnyán àtìnílẹ́yìn kojú máa ti ní mo yìnyán o. àtìlẹ́yìn kojú má ti ní èmi yàn àtìlẹ́yìn kojú má ti ní. ó ti yá Bílíkísù bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kọ́jọ́. Bílíkísù bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kọ́jọ́. lójú apá ló máa jó bílíkì ayọ̀ ọpẹ́ ló máa yọ kò má má síjú ẹlẹ́yàlẹ́sẹ̀ rẹ kò síjú ẹlẹ́yàlẹ́sẹ̀ rẹ abudu kabiru lómi ṣeré ere asálàtì o arẹwà ni ma ṣàdúrà fún kí n tó máa lọ ni mo ti wá síbí. n ó padà ṣe gbámọ́ ní sàbítíà agbóngbò àgbàlá. abẹ́fì adé kò ní bá ẹ lára mu kò ní bá ẹ lẹ́jẹ̀ mu o ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó àwọn àgbàbẹ̀ máa ṣe bí ọkọ kò ní bá ẹ lára mu kò ní bá ẹ lẹ́jẹ̀ mu o ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó àwọn àgbàbẹ̀ máa ṣe bí ọkọ. abẹ́fẹ́ adé òṣìní òṣìní mo lórúkọ méjì tá a tún lè fún ọkọ tó ń karànnú ọbẹ̀ pé ẹ bó ṣe mọ ìwọ ni ó san sanwó iná kan sì tún sanwó mi kò ṣòro ìyàwó mi má mi kàn máa sanwó ọdẹ alágbárí ó ti mọ owó ọdẹ òkúkú nira àrìjá ló ń kọ́ wa mú alanisa ìsálọ ọlọ́run sọ ọkùnrin lọ́ọ́lá kọ́kọ́ dá pé ká lè ṣolórí ara tó bá ṣe tí wádìí pé lọ́kọ láyà ń pín ojúṣe ṣe ìyàwó alárédè yàda mo bẹ̀bẹ̀ ní mo bẹ̀bẹ̀ ní ọlọ́run má jẹ́ rẹ̀yìn jẹ́ rọ́kọ̀ ṣe o ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó yóò sì wá pàbẹ̀ máa ṣe bí ọkọ kò ní bá ẹ lára mu kò ní bá ẹlẹ́jẹ̀ mú ìṣòro tí ó gbà kó lọ́wọ́ ọkọ tíyàwó àwọn bàdàn bá ti rí ọkọ. ẹ má ṣe bínú sí mi lọ́jọ́ ìní ẹni tó ń ta jìtá ló ń lùlù ẹ má jẹ́ ó jọ yín lójú ẹni tó ń tẹ̀dùrù yìí orin ló ń gbè gbogbo ẹ̀ wá ń wọnú ara wọn ẹ̀rẹ́lẹ́gbẹ̀ máníjà ọ̀rẹ́lẹ́gbẹ̀ tuntun ṣèbí nítorí Saoty náà ni onírúurú ẹ̀bẹ̀ láàárín àrẹ̀mú adé lọ́jọ́ ikú erin olùkàyà tó ń bẹ níbí. àdùkẹ́ adé ń bẹ níbí ìfẹ́ aráyé ń bẹ níbí gbogbo ilé kún. gbogbo ọjọ́ ta bá ti ń pẹ́ lẹ́dùnmáre ọba a máa dá wa lóhùn ni Saoty Arewa ojúlówó ọmọ. bó o bá pè mí bí n bá dá ẹ lóhùn. ojoojúmọ́ lèmi náà ń pè ẹ́ tó ń dá mi lóhùn Èdùmàrè sátìrámọ̀ nìyẹn ọba àìní lè dáhùn mọ́ Èdùmàrè má fi sọ̀rọ̀ rẹ̀ láyéláyé ni mo ṣe ṣàdúrà fún ẹ wípé abẹ́fẹ́ kò lè bá ẹ lára mu kò ní bá ẹ lẹ́jẹ̀ mu ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó àwa gbàgbẹ́ máa ṣe bí ọkọ kò ní bá ẹ lára mu kò ní bá ẹ lẹ́jẹ̀ mu ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó àgbàbẹ̀ àní kí ni wọ́n jẹ gbà pé ọ̀rẹ́ mi kò lè ṣẹlẹ̀. èmi náà ò ní gbàgbé yàrá rẹ̀ mú. ọmọ wọn lẹ pé aláàárọ̀ ni kò lè ṣẹlẹ̀. àrùbù ìsẹ́yìn ṣàlẹ̀ ilé rẹ̀. kò lè ṣẹlẹ̀ o. ẹ pé aláàárọ̀ mo kò lè ṣẹlẹ̀. ìsẹ́yìn yóò wọ̀ ọmọ ẹgbẹ́ ní mọ́kọ. ìlú Ẹ̀pẹ́ ló ní Kùránì o ìsẹ́yìn náà ti ń ṣẹ̀yìn ìfoníṣẹ́ ńlá. bó tilẹ̀ jẹ́ pé sẹ́yìn náà ti pàkúrà nìyẹn. ogun òjàjà kó wá jà ọ̀ sẹ́yìn. o ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ mi. títí ni wọ́n máa dúpẹ́ fún ẹ. ó yá ó wá nílé alálùkẹ́ o. kí ni wọ́n jẹ gbàgbé rúkẹ́ yàtọ̀. aládùnkẹ̀rù káyàtú ní ọlábísí. ẹni tá a bá ṣe lóore ẹgbẹ̀fà tí ó balẹ̀ dúpẹ́ ó ti gbégi dínà ìgbèje ni. alájí ààrẹ àmúfà àsìkò yìí dúpẹ́ kí máa ní kí máa dúpẹ́ ṣe. ìsọwọ́ nílùú lẹ́yìn lórin. Rukayatu Gawat pátá pátá dúpẹ́ o. Jàsà kún mú láwọ̀ ọ̀kára ọ̀kọ̀lọ̀ ń bá ní ìsọyìn lẹ́sàn-án rí. Gbogbo ẹ̀yin ti wà pátá pátá nígbẹ̀rí bẹ́ẹ̀ ní kò dùlà jẹ́ ṣe. Gbogbo ẹ̀yin gbẹ̀rígbẹ̀ kánà tí ń bá kíyìn ẹ̀yin tán kì lórí stage bóyá ẹ̀ náwó ni. mo ti sọ pé bẹ́ẹ̀ bá ṣe ń kéwù la máa máa kọ́mọ sí. kásìmù mi ìyàrí jẹ èèyàn máyégún náà ni èèyàn ẹ̀ ṣeun. Yusuf mi ọmọlúwàbí gbogbo pẹ̀rígbẹ̀ èèyàn wa ni. Àdàkẹ́ Bílíkísù lóní kàdúpẹ́. Àṣìṣà tí wọ́n lẹ́ṣẹ̀ o. Rọ̀fíà tí wọ́n lẹ́ṣẹ̀. Nọ̀fíṣà tí wọ́n lẹ́ṣẹ̀. Nọ̀fíṣà tí wọ́n lẹ́ṣẹ̀. Àṣùnkẹ́ Bílíkísù wọ́n lẹ́ṣẹ̀ o àdàkẹ́ bílíkìsù ló sọ pé ẹ ṣe o ọlọ́run jẹ́ káríre bá ara wa ṣe o ẹ ṣeun ọlọ́run jẹ́ káríre bá wa ṣe àti ṣèyí náà lọ́run ká tún ṣe mí ọlọ́run jẹ́ káríre bá wa ṣe. ọlọ́run jẹ́ káríre bá wa ṣe. ẹ ṣeun ọlọ́run jẹ́ káríre bá wa ṣe. àti ṣèyí náà lọ́run. gbogbo wa ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa kò ní dára fún ọmọ kó má má rùn bí kò ní dára fún ọmọ kó má má rùn o ọlọ́run jẹ́ kó dára fún ọmọ wa. ó pẹ̀lú àjíyàn àrẹwà. ọlọ́run tó dá papọ̀ kò ní tú àká ẹ̀ṣá mi òun kan náà ní kí pé méjì.